ẹni tó ti ga kò ní fẹ́ kẹ́ni tó wà nílẹ̀ kó dókè ẹni tó wà nílẹ̀ tí ò bá ya wèrè mọ́ ẹni tó ti ga lọ́wọ́ kò ní dókè láéláé torí ìgbàgbọ́ ẹni tó ga ni wípé tí ẹni tó wà nílẹ̀ bá dókè kò ní sí ẹni tó máa ṣe yẹsàyẹsà fóun mọ́ kò ní sí ẹni tó máa bá wọn ṣe gateman kò ní sẹ́ni tó máa bá wọn fa bọ́ mọ́ ẹni tó ga kẹ́ dẹ̀ fẹ́ràn àpọ́nlé wọ́n dẹ̀ fẹ́ràn yẹsàyẹsà so ìwọ tó bá wà nílẹ̀ tó bá fẹ́ ga nínú ayé o gbọ́dọ̀ san lórí o gbọ́dọ̀ ya wèrè mọ́ ẹni tó ti ga lọ́wọ́ kí wọ́n fúnra ẹ lè jára ẹgbà láti dókè kò sí ẹni tó ga tó fẹ́ fa ẹni tó wà nílẹ̀ wá sókè o àwọn afẹ́ ajẹmáfẹ́ ayó ló pọ̀ nínú ẹni gíga o kò sí ẹnìkan má gbára lé wọn ọlọ́tẹ̀ ní gbogbo wọn ẹni tó bá mú lẹ́rù náà wá tí o bá ti jára òun ni dókè láéláé gbí jìjì olúpẹpẹ